الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد الأمين وعلى آله وصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوكم ولا مبارك ولا مبارك يكون جوا لا رأي أبانا ربطي أدوكم ولا سجيا ولا رأي تاوى مسلاسي ولا مجيا ولا مجيا Eh, ọlọ́run bá lá ọ ti pè wọ́n padà sọ́dọ̀ eh, àwọn gbómi kaná lọ́wọ́ báyìí lọ́pọ̀lọpọ̀ gbómi lọ́wọ́ báyìí wọ́n lè ránṣọ òkú wọ́n ti ń gbé sáré lọ́wọ́ báyìí ìgbà tásìkò tí wọ́n ti tó eh, bá a ṣe sùn yẹn kì í ṣe agbára wa bá a ṣe jìnnà kì í ṣe agbára wa àánú látọ̀dọ̀ ọlọ́run bọ́lá bá ló ti yá kọ̀sẹ́nìkan tí ó sọ pé kò tí yá bọ́lá bá ṣe ní kò tí yá kọ̀sẹ́nìkan tí ó pè yà lọ ẹlẹ́yìn ìgbàgbọ́ tó lóun ni mú yí mú mi tù òun náà lọ́ba tí níkẹyàn máa bẹ ọba yìí náà lọ́ba tí pèyàn sọ́dọ̀ àwọn ọbẹ̀ lọ́nà náà nù rẹ̀ ìbádàtà sí ọlọ́mọṣà ìgbàlẹ̀ sí fún ọ kọ́lọ́wọ́n já sí pẹ́pẹ́pẹ́pẹ́ kọ́lọ́wọ́n sàdí àdàgbà dáadáa kọ́lọ́wọ́n já láti dáadáa ẹ̀yọ́n ayá mi nínú ẹ̀sìn wa gẹ́gẹ́ bí asọ́lẹ̀ àdàgbà Muhammad sallallahu alaihi wasallam ìpè tílẹ̀ ayé bá ti ń parẹ́ lọ tó oríṣiríṣi àwọn kan náà sí kíni ní ọmọ ṣẹlẹ̀ gbogbo àwọn tánàbí ní ọ̀sẹ̀lẹ̀ yìí tó jẹ́ àwọn àmì kéékèèké gbogbo ẹ̀dá tí ń rí eléyìí yóò jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa pé ká mójútó ìjọsìn ọlọ́run èèyàn náà bí ní táyé bá ti ń parí lọ sallallahu alaihi wasallam ẹ máa rí wọn ẹ máa ra àwọn èèyàn tí wọ́n máa rìn ní òhò ẹ̀rí àwọn obìnrin tí wọ́n máa ṣe rí lẹ̀ gbogbo náà láti rí báyìí ẹ̀hìn náà lè máa rí àwọn adarí ìlú tí wọ́n máa mú àwọn aráàlú sí ẹ̀yìn wọ́n máa ṣàbòsí fún wọn gbogbo tọ́lọ̀ ní kí wọ́n fún wọn wọ̀n ní fún wọn àti náà tó máa gbà lọ́wọ́ ẹ̀bá wọn bá ti ń gbélé ayé sí àwọn tó ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti ń gbà gbogbo lẹ́yìn àmọ́ ìgbélé ayé ṣe èsì wa pàtàkì jùlọ ń bẹ kí ayọ́pọ̀ alẹ́ yẹn lẹ́ni kó kókó bíi pé kílẹ̀ yẹn fẹ́ kú lélẹ́ kí ayọ́pọ̀ alẹ́ tẹ́lẹ̀ náà ọlọ́run padà parẹ́ bọ́lọ́run bá pààyàn tó ayọ́ fẹ́ parẹ́ gbogbo tó wà padà ọlọ́run bá ó ní kúlù àrẹ ọlọ́run bá ní gbogbo tí mẹ́rẹ́ ilẹ̀ ọ̀yá bukọ̀ yóò wá sẹ́kù ẹnìkan ní ọlọ́run sẹ́rí ẹnìkan tí ó kù yẹn òun náà ẹ̀ká mójútó bá àrin wa àti ẹ̀ṣẹ̀ ní síkíní ló ṣe ní dáa pẹ̀lú gbogbo agbára ó padà tán lọ́wọ́n sọ ẹ̀wọ àwọn àgbàlagbà àwọn màláíkà àwọn àjànú àwọn èṣù àwọn afá pásítọ̀ àti gbogbo igi àtomi àti iná àti irin gbogbo táwọn èèyàn ń sìn ọlọ́wọ́n bá ní gbogbo padà tán kí ló dé tí wọ́n tán nígbà àwọn èso lọ́wọ́ ẹni tọ́jọ́ náà nìkan ní kí ló wá dé táwọn ńlọ di ìjìlẹ̀ tá ń lọ di irin lẹ́nu bá ń wá ìṣòro tó bá ní ìṣòro wọn kò wílé lọ́wọ́ àtẹ́gbò wọn ni kọ́ máa gun kọ́ máa lọ kọ́ máa jẹ́ torí kó lè bá lówó torí kí ipa ọ̀tá máa ṣe kí ni kọ́ bá ta tọ̀ igi àti ewé inú àwọn àtòun tálójú ara wọn lọ àwọn ìdúgbì lọ àti ìdúgbì wọn lọ ọlọ́run ni wọ́n lè kọ́ bani adam ọlọ́run láwa lọ́n sàpálẹ̀ jùlọ ọlọ́run dá àwọn ilé àti ìwé káwọ́ máa lò ìdáwọ́lẹ̀ jẹ́ mẹ́ta jẹ́ ìdáwọ́lẹ̀ fi kàgbó mẹ́ káfi kàgbó ẹ̀yìn ìdáwọ́lẹ̀ fi sọmọ wòsàn káfi ṣe àmọ́ pé káwá gbé lọ́wọ́ tó yẹ ràn wá lọ láti ṣẹ́gun ọ̀tá ẹni bá ṣe lọ́n tóun ti di kẹfẹ́rí lọ́tọ́ ti di kẹfẹ́rí lábẹ́ ọlọ́ ká mú dání ká ní orúkọ náà sí wọn ní ọgbọ́n bá ti lọ ọmọdé wọn bá yẹun ẹ̀wọ̀n ti ń lọ ọ̀nà òsì ìtanímọ̀ sínú àjà alálàtàwà àwọn sọ́lẹ̀ yorùbá àmọ́ tó lọ́gbà lílẹ̀ tán so ìhárì fún àwọn èèyàn sálọ dùnmí títà bọ́fẹ́ tí ipò ọ̀tá ọkàwà nígbòlò ẹ̀ka sálọ jẹun ọ̀dẹ́ni tó lágbára lérí àwọn ọ̀tá ọlọ́wọ́n bá ní kólẹ̀ àwọn obìnrin àdámì má dákẹ́ má jẹnu àwọn olùkọ́lá pẹ̀ fálà ma wá sọ pẹ̀lú ọlọ́run tó ọlọ́run kan náà bí ọmọ nǹkan fọ́láti fọ́láti làwọn nǹkan wọ́n yìí bá ti ń ka fọ́láti púpọ̀ ọ̀táwọn nǹkan ọmọ ìṣàrí dáa tó kẹsàn ọkàbà àbúrò òru ní ṣe ọmọ ìṣàrí lọ́pàá bá ti fẹ́ ọkọ̀ ọlọ́run gbogbo àwọn ológun tó máa ń sàṣùnà mọ́kọ̀ ẹ̀ káàkiri ọlọ́run tó mìíràn ọmọ ìṣàrí hazi ní ìdá àṣàdá gbogbo àwọn olójú ológun tí wọ́n máa ń gbínú rẹ̀ èrò maliki nas olùkápá àwọn èèyàn ìlànà nas ọba tó yẹ káwọn èèyàn wọn sùn ní sáré wàsíwàsí kàná kí aburú wàsíwàsí ọ̀run bá ṣe ọ̀nà kò wàsíwàsí ọ̀nà náà jẹ̀nu kọ̀ọ̀kan tí kálukú nílẹ̀ tí máa ń darí wa lóbi aburú lóbi parun lẹ́yìn bá ti ń darí kọ́ ọlọ́run ọba kàná yọ sàfún yìí lẹ́yìn bá ti ń wá kékeré mọ́ tí ó ṣe àṣkáàrù tí ó ṣàdúrà yóò jẹ gàbàlẹ́ inú wa lágbára jù àwọn lọ gbogbo ẹni tó kó sínú ẹ̀mí kan lónìí kọ́ lọ́dún gbogbo ẹni tó kọkùn sọ ẹ̀mẹ́ka ló ní kọ gbó ọkì ọ̀rọ̀ gbókùn ẹ̀hẹ̀ gbogbo ẹni tí tẹ́rí tí ogun rẹ̀ lọ́bẹ̀ ẹ̀mẹ́ka ẹni gbé ìkàjẹ́ ọ̀sìn nìkan lọ́sọ̀bà sọ ẹ̀hẹ̀ nígbà tí ọ̀rọ̀ sàdúrà kí ni wà lágbára lórí ẹ̀yàn máa ti ìgbà ìkọ̀sẹ̀ ń tẹ̀wà nílà ọwọ́ tí ọwọ́ tí ń sẹ́nà wọ́n náà mọ̀ ìhẹ̀yìn nítorí sí ẹ̀gbẹ́ nìkan ló ní kọ̀ṣẹ́ àjàmíyàn ní ẹ̀kọ́ wọ́sọ̀wọ́sọ̀ ìmọ̀ ń bá ti jẹ́ ìsìn máa ń ṣokùnfà fáwọn fún yìí ọlọ́run wa ní mọ̀ṣẹ́lẹ̀ ọ̀sọ́sọ́nà lẹ́nu ìwọ́sùn ìṣòfin ìṣòdò ìnáṣì òun ní máa ń dàgbà àwọn ní ẹ̀mí nínú lè jinnati ọ̀nà ẹ máa wá sọ níbi àbúrò àwọn ìjọ̀nù àtàwọn èèyàn ìjọ̀nù wọ̀ ẹni máa ń sá ìjọ̀nù bọ́rọ̀ nù ṣọ́ọ̀tù jìnnì gan wà lọ àbí ẹlọ́mọ jìnnì lọ́wọ́ àjọ̀nù bẹ àwọn rí ànáyọ̀rá àwọn sì ní ṣe tọ́ndà sí dáyé bọ̀ tí ìmáà ń jòkó wà sí ẹ̀yẹ tí ìmáà ń jòkó wà sí ti sì ṣàdó aláàrọ̀ ti ṣàdó aláàrọ̀ ọlọ́run bá aláàmú sàmú yẹn àtúnṣe dáhùn wákàtí ọwọ́ ọlọ́run nìkan lọ́wọ́ má yẹ fita ìlà náà sọ̀rọ̀ rahmatu ìpàdé àwọn ọmọọṣẹ́ kàlá ọlọ́run bá ní ní bá tó sínà fún ọlọ́run bá ní kò sẹ́ni kan tí ó ti ọ̀nà yẹn kò mọ́ yóò sí ẹni bá sì tilẹ̀ kò mọ́ pé ìbòdó lábàáyọ pàdé àwọn ọmọọṣẹ́ lọ́wọ́ ní báyìí ọlọ́run bá ní kò sẹ́ni kan tí ó sì lẹ́kọ̀ọ́ ẹ̀hìn ní ìdìbò jẹ́ pé kò sí kọ́kọ́rọ́ ọ̀la lọ́wọ́ ẹni kankan pé bàbá bàbá bàbá àkọ́ jẹ́ láti tọ́wọ́ ní kọ́kọ́rọ́ ọ̀la kò ní mọ́ ṣe ní ṣe kí ni kò ní mọ́ ṣe ní ṣe yẹn kò ní mọ̀ ṣe kíni kò ní mọ̀ gún irú àgbẹ̀kọ̀ òun náà wọ ọ̀là ní fún gun tẹ́lẹ̀ tó bá gun kalẹ̀ tán lẹ́mọ̀dé tí àwọn tí wọ́n rà lọ́wọ́ ẹ̀hẹ́ ní fún ọ̀là yìí máa ń mọ agbára ọ̀là máa ń bẹ lọ́wọ́ ìṣú jọ́ màṣí náà yóò ó kún rẹ̀ fúnra rẹ̀ tó dáhùn tí wọ́n fẹ́ fún lónìí ọba tó wá wàhálà tẹ́ láti mọ̀ pé ẹ̀kan ní gbogbo ẹ̀ wọ́n bá jẹ́ pé òògùn owó bá ń ṣiṣẹ́ àkọ́bí bàbá lẹ́bọ̀ yẹn àkọ́bí ẹ̀ ní ọba lọ́wọ́ ìgbà náà lákọ̀ọ́ bẹ́ẹ̀ níbi bẹ́ẹ̀ ilé afọkànsí ẹ̀kọ́ sọ́nà mẹ́wọ̀ bàbá pásítọ̀ lè láyà àfọ́ lè láyà òye ò lè láyà ẹni tí láyà náà lọ́lọ́ ìyẹn ọlọ́run ni ẹ máa pè mí ẹ máa dákẹ́ ẹ máa pè mí yáfàtà ìfitahàlì bó ṣe máa wí ni ẹ bàbá tí ṣìnà ṣìnà kan yáfàtà òní yáfàtà yáfàtà yáfàtà yáfàtà yáfàtà òun ṣì ìsìlámù ọkàn mọ́ yáfàtà yáfàtà yáfàtà nígbà tí ẹ máa pè orúkọ ọkùnrin ọkọ̀ àbáyé Ismail mọ̀tá mọ̀tá mọ̀tá mọ̀tá mọ̀tá mọ̀tá lẹ́gbẹ̀ẹ́ olùkọ́ kí lọ ṣẹ́jẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ní lẹ́gbẹ̀ẹ́ ṣe ẹni yá pàtàkì mọ̀tá mọ̀tá mọ̀tá mọ̀tá wáyé kò lẹ́nu ìgbẹ́ lẹ́jẹ̀ mọ̀tá dákun bàbá ṣe dákun mọ̀tá dákun bàbá gbé abọ́yìn ọ̀rọ̀ ní ìtumọ̀ ìwé àwọn fi yá pàtà yá pàtà tó sọ̀tọ̀ tó kí pàtà ọ̀sùn kí ni anábìrin yá ìyá kọ̀yù anábìrin mọ̀kọ̀ ọlọ́run ọba bá láyé ọba tí ọgbàdó tí o fara cika kan ita mako yi ne eh ramatik astage astage to ramatik anan wa so tin gba to bela eh gba mi le ya yo ko ni gba mi le eh o orúkọ náà wa so to dirin ton fe to ba gbora ba wa to fi so kan ni ya razak o bala ni ki o lo o ti mo bi na ya razak ti lo ya razak ti lo ya razak bo mi lo bo mi o ba gbora wa lo eh ya latif sanon democratic sábà ọdún mọ́ni yálò ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ẹ̀lú mi gbọ́dọ̀ wá pé ní àkọ́kọ́ nípa ìlànà ìlú tẹ́lẹ̀ ọ̀hún ìyẹn tẹ́kánjú ẹ̀ ẹlẹ́tì ìlú aláwọ̀ ẹ̀ aláwọ̀ bá sùdí kò sí nọ́mbà tẹ̀ ṣe bí tó sọ́lọ̀ ẹ̀yin ló sùn ẹ̀yin nígbà rẹ̀ bá kà nígbà tí kò ṣe kò ti ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kò pe ọlọ́run pẹ̀lú orúkọ rẹ̀ ní pípé látara ìkanjú ẹ̀dàkùnrin tọ́lọ́wọ́ bá wa ẹ̀fí ká gbà pé ilé ayé ìjẹ́ padà tán àwọn náà padà kó mẹ́ àwọn kan ni wọ́n wà bí lánàá wọ́n padà yá lọ́tún bá lọ àwátáwà látọ̀ wọn bímọ àwọn ìlú ló ti di kíni lọ́tún kan wọ́n yẹn bá ti lọ́kùnrin padà wà mọ́ àkúdà ayá ìrọ̀ mi jẹ̀bẹ̀ yẹn bá ti kú tiẹ̀ ti tán ni ọlọ́wọ́n wa ní bèrè lórí tó kọ́lé lórí tí wọ́n rámọ́tò lórí tí wọ́n bímọ lórí tí wọ́n lọ́kọ lórí tí wọ́n nílẹ̀ ẹlẹ́dẹ́ tí wọ́n jọba ètò ìgbèrè ti gbẹ́gbẹ́ tó sì ní torí wọn mọ́ ọlọ́pọ̀ jìnnà wọlé ìsà ilẹ̀ àlẹ́yà àbùdá ọlọ́pàá ni wọ́n dá ayé torí kẹwàá sísì kẹsìn olè bá rọ ọlọ́pàá fi dá ewébẹ̀ ló fi dá àgbàdo ló fi dá ọkà bàbà ló fi dá ìlùbọ́ ló fi dá ilá ló fi dá mọ́tò ló fi dá ìrìn ló fi dá búlọ́ọ̀kù àti àwọn kan tá a fi ń kọ́lé torí kọ́lé ẹ̀sìn olè bá sọ kíni olè bá àrùn wá lọ ilé kan láti bẹ́ẹ̀ wá sàbí àwọn tó fún mi bò lánàá yọ ẹ̀hẹ́ àtàlẹ́ ẹ̀hẹ́ ẹ̀jọ̀ ìdílé jẹ́ lọ ló máa ń kí ní oṣù yìí tàbí lálọ́ títí fún rẹ̀ ẹ̀dàkùn ṣe ìrún ọgbà lásán àwọn wá jòkó ti ilé ayé ìdánwà torí ẹ̀dáwà ìdáwà tó fún mi àwọn pàtí ibi tí wà láti dẹ̀ ẹlẹ́wọ̀n láti ẹ̀kọ́ lánàkùn wọ̀lá àyà tuntun ni àwọn ọmọ ìwọ́n jẹ́ ayé ọ̀tàn yẹ ọ ẹmọ tó tẹ̀sán ọ wọ̀lá ẹ̀kọ́ lánàkùn bí láì gàrọ ẹ̀tàn lásán ẹlòmíì thirty five years lọ́fẹ́ jáde alẹ́lẹ́ ọ̀nà bá rọ̀ wàlẹ́ alẹ́ ẹlọ́n ti wá bọ̀tí kálukú tí ìkàkọ̀ ò níyẹ lẹ́ni lẹ́ni lẹ́ni àwọn ọmọ òkúlé nìkan sọ́kọ́ dáadáa ọlọ́mọdé àwọn àlọ́ lẹ́ni lẹ́ni ramadan ìlú ti tán ọkàn múra ramadan ti tán ṣé ramadan máa mú wọn ti wọn ti ọtí parí ọtí ramadan láti àníyàn ẹ̀ ń lé ní ramadan ilé ayé ìlú mi ti tán àbẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kàwà kan ọlọ́jà ṣe pẹ́pẹ́pẹ́ dákọ̀já mójútó àwọn ọmọ wa ọmọ tí máa ń sẹ̀sì lọ́mọ tó dá ọmọ tó yàn bí ọmọ tó yàn láti ọ̀lẹ́ rẹ̀ èyí sọmọ tó yí gírádìtì tó sẹ̀sì èyí sọmọ tó lówó tó sẹ̀sì lọ́kàn lówó bá zọ́ lásán ọmọ tó sẹ̀sì torí ẹ̀sìn ọlọ́run tó yẹ dá wa ọmọ yẹn náà torí ẹ̀sìn ọlọ́run ti dọ́ ọ̀nà bàbá tó láti ọ̀lẹ́ ọmọ bàbá tó yí ọ̀rọ̀ ọmọ rẹ̀ ti sí díẹ̀ sí tẹ́sìn dùn la àǹfààní méjì yọjẹ yọjẹ ládàá yọjẹ ládàá pọ́tọ̀ tó bá kú tán àdúrà tọmọ ní máa ń ṣe ọmọ bá dùn sáré ọmọ tó yẹ̀bá tọmọ lórí ẹ̀sìn ọmọ bá lówó èyí mẹ́fà tó fún ó ti tán èrò ṣe kò sáǹfààní nǹkan mọ́ èrò bí mọ́tò wọnú sáré èrò kọ́lé fún yàn mọ́ èrò káṣọ wà kòtò bàtà wa èrò kó náírà wa fún yàn yọ̀wọ̀ ládàdà tí yàn ṣe ẹ̀ṣẹ̀ tí yàn fi máa ọlọ́run tó sọ̀yìn lọ́mọ àtijọ́ náà aláwọn bàbá mi àwọn ṣkọ́ọ̀sì wọn ní gbọ́dọ̀ pé àwọn iṣẹ́ eré wọn kò ní kò ní bọ́ sójú ẹ̀ yóò kó àwọn ọ̀nà déédéé ọlọ́run bá wà fi àwọn àdúrà táwọn ọmọ wọn ṣe yóò wà fi kún iṣẹ́ wọn wọ́n máa pé adìnà lè yà hàdà bó lè mi ṣe wá dépò yìí wọ́n ní bí ìsìlífàrì wálẹ̀ dùkàlà ìwọ̀n fọmọdé àgbàsílẹ̀ tí ń sin náà ẹ̀yìn àwọn àdúrà tí wọ́n ṣe fún ọ ọmọ tó yà tẹ̀sẹ̀ lẹ́yìn ọlọ́run gbàdúrà ẹ̀yà ọmọ tí ń ṣe ọ́fíìsì tàbí tí ń ṣe ẹyẹ ọlọ́run gbàdúrà nítorí pé ọmọ àyẹ oyé kéèkéé kò bọ́ lọ́mọ ẹ̀ ti yapa ó ṣe pé àdúrà ọmọ ò lè ran bàbá tó yapa bẹ́ẹ̀ làdúrà ọmọ tó yapa náà lè ran bàbá tó yapa àfi kí méje ṣe kí ni kọ́ papọ̀ kó wá pẹ̀lú ọmọ ọba fún gbàwọ́ tí ọwà ládùúgbò yìí inú mi ní òun láti rí àwọn ọ̀dọ́ lásùbà ní mọ́sálásì lásìkò yìí Zale mzee mungu je ọlọ́run wa aláàtọ̀ sàmì ọlọ́run jẹ́ alápàdà sí ọlọ́run jẹ́ alápàdà sí ìyá pé ó bá wò ó ọlọ́run yóò jèrè wa ọlọ́run wa aláàbò àti àti márìnà wa ọlọ́mọṣà àwọn ọmọ ọdún wa nù gbogbo àwọn tí àwọn ọmọ kọ̀ọ̀kan yìí àwọn tí wọ́n ń dà wà láàmú ọlọ́mọṣà bá tán ọmọ náà ṣe ọ̀bẹ̀lọ́run nínú àwọn rẹ̀ wájú kọ̀ọ̀kan wa ọlọ́mọṣà sí wa lọ́mọ àti jẹ́nà ọlọ́mọṣà sí wa lọ́mọ náà ọ̀bẹ̀lọ́run bá fún àwọn ọ̀rọ̀ ìmáàmù ládùúgbò nínú àwọn rẹ̀ ọlọ́mọṣà gbogbo àtàn kọlọ́ ọlọ́mọsọ̀rọ̀ wa parí ẹ̀ àwọn tàbí parí iléjú olóńjà ọlọ́mọdé ààrẹ ọ̀dọ́lá ìgbà àwọn iṣẹ́ tẹ́lẹ̀kọ̀ kan wá ń ṣe ọlọ́mọsọ̀rọ̀ pàrọ̀kà gbogbo àti àwọn jáde ọlọ́mọdé àjáde wọ ọ̀nà yìí ọjà sábàkọta ọjà àbúrò lọ́wọ́gá ọjà wà náà lè bá ọjà tẹ́nísíkà ọlọ́mọbà alákòóso àdúgbò rẹ̀